òpin ọ̀sẹ̀ tí a lò tán yìí. Yẹ́misí Túndé nìyẹn o kí ló tún ṣẹlẹ̀. ara mẹ́rin rí ni o. jágbọ́. Hmm. ṣèbọ́kùnrin kan ló dé látẹ̀kọ̀ ló bá lọ bá bàbá kan ládùúgbò wa ló wá gbé aṣọ fún bàbá yẹn ó ní òun rí ọmọ wọn ní èkó pé ọmọ wọn ló ní kóun gbé aṣọ fún bàbá náà. ẹ ìwọ wá lára mẹ́rin lórí kọ́ ọmọ raṣọ ó fi ránṣẹ́ sí bàbá ẹ. Hmm ọ̀wù ah, ah, ẹ sì jẹ́ kí eléèdè pèdè tó máa bá a pè é ẹ jẹ́ kúná kẹ tó sinmi mò ń fà bẹ́ẹ̀ níbo ológun tó. Ah, kò burú òye ẹlẹ́ẹ̀dẹ́ à ń gbọ́ ẹ. Yẹ́misí má bínú jàre à ń gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ máa farabalẹ̀ ènìyàn tó bá farabalẹ̀ ló lè ṣẹ̀rí àbíyamọ. ẹ wo bí ọmọkùnrin náà bí ó ṣe dé látẹ̀kọ́ tó lọ bá bàbá yìí ó gbé aṣọ ó na aṣọ náà sí bàbá yìí bí bàbá yẹn ṣe ó tún wá béèrè lọ́wọ́ arákùnrin yẹn pé èwo nínú àwọn ọmọ òun ló rí arákùnrin náà sọ pé adékúnlé ni orúkọ ọmọ náà bàbá náà wá wo ọkùnrin tó gbé aṣọ náà wá ó wá wo aṣọ ọwọ́ ẹ̀ ó wò dáadáa ó wá rí i pé aṣọ tóun bá ọmọ òun adékúnlé sọ̀rọ̀ ń parẹ̀ pé kó rà fún un ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn òun ni arákùnrin yìí gbé dání pẹ́kẹ́ tí bàbá aráṣọ báyìí ló bá bú sẹ́kún. kí ló pa bàbá lẹ́kún yẹn mi sí. nígbà fún akin sórí ìbéèrè ẹ̀hún ó wú mi lórí pọ̀ ṣe bí oṣù mẹ́fà ni arákùnrin tán ló gbé aṣọ ránṣẹ́ sí bàbá ẹ̀ yìí òun ló kú bàbá yẹn ó fi ibi tí wọ́n sin ọmọ náà sí ó fi hàn arákùnrin tó gba aṣọ náà wá báyìí kódà ṣé ọmọ tó lókù yìí kò mọ lẹ́kọ́ kò dé kò rí rárá arákùnrin tó gba aṣọ náà wá kò gbàgbọ́ o àfìgbà tí àwọn ará àdúgbò tó tó fẹnu sí tó tó fìdí ẹ̀ múlẹ̀ dáadáa pé òótọ́ ni bàbá náà sọ. ìwọ náà wà nínú àwọn tó máa ń nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn kí èèyàn tó ti kú kó fi aṣọ ránṣẹ́ sí èèyàn tó ṣì wà láyé hmm. èèyàn míì náà fi ránṣẹ́ sí ọkọ̀ òṣìlẹ́wọ̀ ní tó lọ gbàṣọ fún bàbá oníbàbá ìyẹn ní kẹ́ má sọ o ire a máa ṣẹlẹ̀ dáadáa hmm. àkúdà àyà ni wọ́n máa ń perú nǹkan bẹ́ẹ̀ hmm. kódà ó ṣẹlẹ̀ sẹ́ni tó súnmọ́ mi rí pẹ́kípẹ́kí lẹ́yìn bíi ọdún mẹ́wàá tẹ́ni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó ti kú ló ẹni tó rán sí bàbá yìí kò mọ bàbá rí hmm. ó kàn ẹni náà dé ọ̀dọ̀ bàbá ó ní ó ní kó owó fún bàbá gbogbo olè tí àwọn jọ sọ̀rọ̀ ẹ̀ pé kò ń kó fún bàbá bàbá ò bá mọ̀ gba ọ̀rọ̀ yìí gbọ́ rárá ṣùgbọ́n lẹ́yìn ọmọ tó kù yìí àti bàbá nìkan ni wọ́n mọ̀ sí ọ̀rọ̀ náà hmm. ẹ̀ ń kí ni bàbá ṣe bàbá wa dàbí ọgbọ́n ó lu ọgbọ́n àgbà hmm. ó wá béèrè lọ́wọ́ ọkùnrin tó kó wá pé ṣé o mọ ibi tẹ́ni tó kó rán ni wá sí òun ṣé o mọ ibi tó ń gbé hmm. ẹ̀yẹn wá sọ pé tẹ̀lé tó yà ló fi dàgbà àwọn jọ ń gbé ni bàbá wa fọ ọ̀rọ̀ yẹn tó àwọn àdúgbò létí àwọn tó wà láyìíká ó fi ọ̀rọ̀ yẹn tó wọn létí wọ́n sa bí èèyàn méjì bí mẹ́ta wọ́n tẹ̀lé ọkùnrin yẹn lọ sí ibi tí wọ́n ń gbé gbà tí wọ́n débẹ̀ ẹni kí ló ṣẹlẹ̀ wọn hmm, ò bọ ọkùnrin yẹn mọ́ o gbogbo ẹrù ẹ̀ pátápátá ló ti kó lọ gbogbo ohun tó ní ló ti kó lọ hmm. ọkùnrin tó wá kó wá fún bàbá wọn wá sọ fún un pé àkúdàáyà ló ti ń bá gbé wá látọjọ́ yìí kódà títí di òní eléyìí wọn ò rí ọkùnrin náà mọ́. Hmm. akin pẹ̀lú bó ṣe kàwé tó àti pẹ̀lú bí ayé ṣe lajú tó ìwọ náà wà nínú àwọn tó nígbàgbọ́ lórí pé akúdàáyá wà ń bì kan ah, ó ga o. kò sírọ̀ kankan nínú ọ̀rọ̀ yẹn o àjọkẹ́ akúdàáyá ń bẹ ní tòótọ́ kódà ní ọdún 2013 abúlé kan ń bẹ tí wọ́n pè ní tọ́ńkẹ́rẹ́ ní ìjọba ìbílẹ̀ ayédáadé nípínlẹ̀ ọ̀ṣun abúlé náà ò jìnnà rárá sí ọgbà iléèwé gíga ọbáfẹ́mi awólọ́wọ̀ ilé ọmọbìnrin ọmọ ogún ọdún kan tó ń jẹ́ táyélolú abdulrahman tó fẹ́ ọmọkùnrin kan Abdulaziz ní èkó lẹ́yìn tó bí ọmọ mẹ́ta tán ni wọ́n tó wá sí ìlú tọ̀nkẹ́rẹ́ láti wá mọ àwọn ẹbí ọkọ ẹ̀ ìgbà tí wọ́n dé ìlú yẹn ọkọ náwó sí ṣọ́ọ̀bù kan tó kọjú sí mọ́ṣáláṣí pé kó lọ béèrè alàgbà Gbàdàmọ́sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ọmọ obìnrin kan ti kọjá ló wá dánwọ́ sí pé àbúrò ni pé Tósìn lórúkọ ẹ̀ pé kó lọ bá a gẹ́rẹ́ tí Táyélolú máa dọ́dọ̀ Tósìn tó máa wẹ̀yìn kò máa rí ọkọ ẹ̀ mọ́ Táyélolú ń bẹ ní ilé àwọn ẹbí ọkọ rẹ̀ kódà pẹ̀lú oyún nínú kódà ìwé ìròyìn Saturday Tribune tó jáde ní ọjọ́ kẹrìnlá oṣù kejìlá ọdún 2013 ó gbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ah ọ̀gá ti dé ẹ káàbọ̀ ọ̀gá. ẹ káàbọ̀ sọ ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ ṣe omi mo rò pé ẹ ti lọ gan kí n tó dé padà ní. a ní ká béèrè nǹkan tá a máa bá yín ṣe nípa ìgbáradì ti ìsọmọlórúkọ ọ̀la ní sà. èmi ò wá fẹ́ yín fún wàhálà gbogbo ètò pátá ló ti tò ìtẹ́mi kàn fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ẹ tètè dé lẹ́yìn ọ̀la kẹ wá jókòó kẹ lè yẹ mi sí dáadáa. ọ̀dà sà ẹ ṣe sà. ẹ ṣeun yẹ sà. Jọkẹ́. ẹ kó àdúró tí. òun náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀gá. Ah, Àjọkẹ́. ọ̀gá. Ah, wá náà wá náà. Yes sir. mo fẹ́ béèrè nǹkan ni kí ni mo gbọ́ tẹ̀ ń sọ nígbà tí mo fẹ́ wọlé lẹ́ẹ̀kan. àkókò tá a sọ pọ̀ gan-an nípa ọ̀rọ̀ àkúdàáyà tẹ́ ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan àbúrò náà nígbàgbọ́ nínú àkúdàáyà. èmi kẹ ọ̀gá èmi òun pẹ̀lú ọ̀bọ̀ jẹ́kọ̀ wọ́n sọ ní tòótọ́ ṣùgbọ́n èmi ti takò mọ́ ẹnìkan lè wá máa fi nǹkan tí ò sì máa dẹ́rù bà mí ní. má sọ fún mi pé àwọn yòókù rẹ nígbàgbọ́ pé àkúdàáyà ń bẹ lóòótọ́. àlóòótọ́ ni ọ̀gá gbogbo wọn ló nígbàgbọ́ nínú ẹ̀. ee àṣewèé kíkà ọ̀kọ̀gbọ́n. kò kọ́gbọ́n èmi ò mọ̀ pé ó ti rí pẹ̀lú àdúrú ìwé tán ká àti ọ̀làjú wọn. wọ́n sì nígbàgbọ́ nínú ọ̀rọ̀ àkúdàáyà tó jẹ́ pé àwọn kan ló kàn jókòó tó ń papọ̀ láti ṣe ìbẹ̀rù fáwọn èèyàn àwọn ilé wa ń sọ pé àkúdàáyà àkúdàáyà kọ̀ àkúdàásẹ̀ ni. ẹ má já wọn lóhùn. wo ta ni o. babájídé ni ah babájídé. bẹ́ẹ̀ni wọlé bọ̀. ọ̀gá. ah babájídé babájídé bóòlù. Ah, ẹ ra sà. Ah, jókòó jókòó. ẹ àjọkẹ́ ìwọlé màá lọ ń tiẹ̀ ṣùgbọ́n tó bá dé ta bá a sọ fáwọn yòókù rẹ̀ kán fún mi ní ìṣẹ́jú díẹ̀ ó ti ní nǹkan kan tí mo rántí pé yẹ kí n sọ fún wọn mò ń bọ̀ láìpẹ́. babájídé ṣé kò ṣèwò tó ló rí mi mo ní ìfẹ́ máa tọ́ra rẹ̀ ni pé ìdílé wa lọ́la sá fún ìkómọ yẹn sá. ṣé kò ṣàbùrú. òjòjò ló ń ṣògùn mi ń ta ara ogún òye ó fẹ́ rẹ̀ mi sá. ṣé torí yìí lò ṣe wá ní wá o ṣe wá oògùn lò. tàbí kó o gbàgbọ́ lọ akára ṣe gírí kìkú ṣe pé mo ní nǹkan tí mo fẹ́ bẹ̀yìn mo kàn kẹ́kẹ́ wá fi ìjókòó yẹ mi sí ni bẹ́ẹ̀ ni sà kò tún ṣe yẹn nìkan ni sà ìṣẹ̀lẹ̀ kan ló tún ló tún ṣẹlẹ̀ ni sà. kí ni ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀? kí ni Kọ́lá ń pè mí fún báyìí? hello hello ah mi gbọ́n tún sọ. mo ní nǹkan mi ló tún ṣẹlẹ̀ ní sà kí ni nǹkan méjì tí wàá ti ṣe. kọ́lá ló mọ ojú ẹ̀mí ẹ̀kọ́. ẹ lọ kọ́lá. bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì yóò jẹ́ kí. ẹ má bínú dàrí babájídé mò ń gbọ́. ọ̀gá kò sàkámà máa wá lọ́la ó dáa kò séwu ìmọ̀ retí rẹ̀ ń gbà mí ó dáa kò séwu kí ló ń ṣe bàbá jíde báyìí tára rẹ̀ ò balẹ̀. ẹ̀ ló kọ́lá ah, èmi náà ń wò bẹ́ẹ̀. babájídé ti kú o. babájídé wo. babájídé babájídé alábí. kò lè jẹ́ babájídé alábí o babájídé alábí ṣẹ̀ṣẹ̀ kúrò níwájú mi láìpẹ́ yìí ni. dúró kò tí ì lè bọ́ta gan nínú ọgbà dúró jẹ́ kí n lọ wò baba wò babájídé <coughs> babájídé alábí kò ṣeé ṣe kí ló ọ̀gá àti babájídé wa ń sọ látàárọ̀ yẹn tí wọ́n ti ní ká dúró ilẹ̀ ló ti ṣú báyìí àti ìwà wọn ò tí jáde ká tẹ̀ máa lọ́lé. babájídé dà. babájídé wà ní lẹ́tà yìí ní ọ̀gá. babájídé jáde síta láìpẹ́ yìí. àfi òkú bá bíbà jáde. babájídé kọjá lọ bóyá bóyá kẹ́yìn lọ wọnú ilé bàbá jíjẹ́ òjá ní ìdàlá tí àwọn látàárọ̀. bàbá jíjẹ́ ló jáde wá báyìí. Hello. ọ̀gá lóòótọ́ àjọkẹ́ kò mà sí bàbá jíjẹ́ nulẹ̀ lóòótọ́ kò sí babájídé babájídé ò sí inú ilé lóòótọ́ o mo ti gbogbo inú ilé ọ̀gá kò sí babájídé o babájídé ò sí inú ilé o. ṣé lóòótọ́ ni akúdáyà wà ṣá. kí ló kí ni tó ń fọ. ọ̀gá ìpè tí mo gbà tó ń sìn wọ́n ní babájídé ti kú láti bíi wákàtí méjì sẹ́yìn. dájúdájú òkú babájídé ló wá farahàn wá. ìyẹn ni pé àkúdáyà yìí kì í ṣe rọ́. ó yà mí lẹ́nu ọ̀gá.